wa lágbára ọlọ́run owó ní kó o pè mí kí wọ́n á lọ gba owó wọ́n pè mí kí wọ́n á lọ ja owó ọ̀rọ̀ ẹni ẹlẹ́ni kọ̀ọ̀kan mi o ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kókò ó ń lókòwò tèmi tí mo gbájúmọ́ o lóun dandan ni ó lè jẹ́ kí n lóore ọ̀fẹ́ àti rọ́wọ́ mú lọ sílẹ̀. ẹ fẹ́ polówó ọjà ẹ fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ papọ̀ lẹ́yìn ètò yìí zero eight zero sixty three forty eight sixty five seventeen nọ́mbà mi o eight o six three four eight six five one seven lójú òpó WhatsApp èyí náà ló wà fẹ́. ẹ ṣeun o láyọ̀ o. Thank you.